alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa allah alqadiri ala aljinni wash-shayatin ọba tí ó ní agbára lérí ìbílísù ọ̀gá àwọn àlìjànú àtàwọn ọmọ rẹ̀ èṣù wassalatu wassalamu ala nabiyyina muhammad al-amin àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá annabiwa muhammad ẹni tí a máa fọkàn balẹ̀ sí wa ala alihi wa ashabihi ajma'in àánú ọlọ́run kó bá àwọn ará alẹ́ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa n ta fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí alìjínú wa adawatuhu libani adam ibilis tá ń pè ní ọ̀gá àwọn àlìjànú àtàwọn ọmọ rẹ̀ ọ̀tá ni wọ́n jẹ́ fún gbogbo àwọn ọmọ ànábì ádámà láti sọ wọ́n nù láti sọ wọ́n dolórí ibu láti sọ wọ́n dọ̀mọ́ná lamma tamarrada ibilisu amiru shayatin aljinni ala khaliki ọ̀gá àwọn àlìjànú tó ti yapa òfin ọlọ́run pòun ò ní tẹ̀lé ọlọ́run ọlọ́run ọba Allah wọn sọ fún mi pé ìwọ ìbílísù mo dá ọ tán ó yapa mi ọlọ́run ọba sọ ní Qur'an ibada a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní qala fakhruj minha nígbò tí wàá yapa mi nì tọ́ọ̀tẹ̀ lásẹ̀ mi ìwọ ìbílísù ọ̀gá àwọn àlìjànú wàá jáde kó nsọ́mà kúrò nínú kẹ́ẹ̀mí ọlọ́run فإنك رجيم أنت مطرود متلي وجادي ننو عنومي وإن عليك اللعنة ìbínú mi ọlọ́run sì máa bá ọ̀ká ni ila yaumi dín títí díjọ́ ẹ̀san ọmọ yìí nínú ìbínú mi ọlọ́run qala rabbi ó sì láyàláyà òun náà ń sọ̀rọ̀ ó ní wọ́n ọlọ́run ọba mi fa anzirni ila yaumi yub'athun mo wá bẹ̀ ọ́ kó mi lẹ̀ títí tó fi payé rẹ̀ má pa mí. qala fa innaka minal munzarina ila yawmil waqtil ma'lum ọlọ́wọ́n bá ní mo fi ọ́ mo fẹ̀mí ẹ ìní pa ó ó dìgbà tí àsìkò òkú bá tó nígbẹ̀yìn ayé ọlọ́wọ́n bá ní òun fi títí kọ́lá rọ́bì bímá àhùwà ìtaní ní wọ́n ti wá ń lérí níwájú ọlọ́run ìbílísù ó ní wọ́n ọlọ́run ọba mi bímá àhùwà ìtaní sọmọ pé ó ti sọ èmi dé lérí ibú báyìí láwo zayyinanna lahum fil ard gbogbo àwọn ọmọ ànábì ádámà gbogbo wọn pátápátá èmi ọ̀ wá sọ àánú ń sọ di ọ̀nà mọ́ lọ́wọ́ èmi ọ̀ wá ṣe aburú ẹ̀ṣẹ̀ ń ṣe lọ́sọ fún wọn wọ́n máa ṣẹ̀wọ́ ọlọ́run náà ni títí táwọn náà fi kúrò nínú ìyọ́nù wọ ọlọ́run ìmà da tiwọn rú ìmà ba tiwọn jẹ́ wala ughwiyannahum ajma'in gbogbo wọn ní sọdọ lórí ibú pátápátá illa ibadaka minhumul mukhlasin àwọn tí ìnírí tí wọn bàjẹ́ àwọn náà làwọn ẹrú rẹ tòótọ́ tí wọ́n ọlọ́run kó yọ lọ́wọ́ mi allahu akbar ẹ̀yọ́ mayami nǹkan bẹ́ẹ̀ o. ogun ti dé asetani ti múrajà àtàwọn ọmọ re aya ti mọ kàyí ọ wà nínú sọ́tò hajj quran 15 aya 34 títí dé aya 40 fíkẹ́ hùtẹ́lẹ̀lì kí ní àgbọ́yé tá à ń gbọ́yé lábẹ́ aya yìí ọlọ́run ṣe pẹ̀lẹ́ ìbílẹ̀sù ìbílẹ̀sù wà ń lara pé wọ́n gbẹ̀sán lára àwọn ọmọ anabi adama tọ́lọ́wọ́n bá torí rẹ̀ ṣe pẹ̀lẹ́ òun wọ́n wá sọ wọ́n lé lérí ibú òun sì ah ìsẹ́nbẹ́ ńlẹ̀ yan miami o ìbílísù la yamut níta ń gbọ́ yín bẹ̀ ni pé kò ní kú ó dìgbà táyé bá parí kọ́lọ́hún tó pa òun náà wala yanamu laylan wa nahara kìí sì sùn lọ́sàn kìí sùn lóru bí n ṣe mójútó àwọn ọmọ anábì ádámà lọ́sàn ni wọ́n máa mójútó wa lóru waqad nabba'ana Allahu annahu aduwwun lana ẹ̀yọ́ miami gbogbo àwọn afa àwọn imam ẹ̀já lọ́lẹ̀ múra gbogbo àwọn tá a sójú ọ̀nà ọlọ́run gbogbo àwọn tá mùsùlùmí òdodo ọlọ́run ọba sọ fún wa ní kùránì pé èṣù ọ̀tá wa ní káfúrá o ọlọ́run ọba ní inna shaytana lakum adu ọlọ́run ọba ní ṣe rí ọ̀tá yín ni ó ti mọ́ra ọ̀tá fún yín pàtẹ́kẹ́dó àdùwà ẹ̀yin náà mú lọ́tà ẹ má mú lọ́rẹ̀ o ọ̀tá ni ẹ mú ẹ má mú lọ́rẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ alẹ́ yorùbá àti mẹ́sù lọ́rẹ̀ táàmà àwọn tó jọ tí wọ́n fẹ́ jọ saburú lérí ilẹ̀ liyekunu min ashabi sa'iri ó sì fẹ́ sọ wọ́n dọ́mọ náà sa'iri ni ìtí ìbílísù fẹ́ ṣe lérí ọmọ èèyàn òun náà ni pé ó fẹ́ bayé ẹ̀jẹ̀ ó sì fẹ́ sọ ọ́ náà lọ́rùn suratu fatir quran thirty five ayẹlẹ kẹfà èèyàn màá yá mi nínú ẹ̀sìn wa àbẹ̀ká gbára di àyìnà ìbílísù àn ìbílísù tọ́lá wọn bá léwu lẹ́kọ̀ọ́ lókè sámà yìí níbo ló balẹ̀ sí. Si anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ṣàlàyé rẹ̀ jabir ibn abdullah ọlọ́nkọba yọ́nú sí wọn ó ní òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wa sallam sọ fáwọn pé inna ibilisa yàtọ̀ àwọn àrìṣàwó alẹ́nìmá shaitan ọ̀gá àwọn àlìjànú ó ti tẹ́ ìtẹ́ ìjókòó rẹ̀ sí rí omi ńlá kan ó sì ti jókòó mbẹ̀ ìrí omi ló jókòó sí thumma yab'athu saraya láàárọ̀ láàárọ̀ ni wọ́n máa wá pàṣẹ fún gbogbo àwọn ọmọ rẹ̀ tẹ́ ń bẹ lágbàńláyé yóò máa gbé wọn dìde faadina minhu manzila ẹni tí ó súnmọ́ jù tó nífẹ̀ẹ́ sí jù nínú àwọn àlìjánu yìí àfọmùhùn fitna ẹni bá dá fitina ńlá lẹ̀ sẹ́rí ilẹ̀ ni rawahu muslim imaamu muslim lọ́gbà àdìsí wa fíkẹ́ òdèlè àgbọ́yé tá à ń gbọ́yé lábẹ́ àdìsí òun náà ni pé ìbílísù lóhùn ọmọ ara àwọn ọmọ rẹ̀ sí wa láti wá kó fitina sínú ayé wa àti sínú ẹ̀sìn wa làwa sùn tẹ́tẹ́rẹ́ ẹ̀yọ́ mayami ọlọ́run júwe ànábì ń tó àṣírí fún wa rèé hal ma'a kulli insani jin ìjọ ọmọ èèyàn kọ̀ọ̀kan lálejànú ti ń bá a ká yòókọ́lù lahu kọ̀rin ni tí wọ́n máa ń pè ní kọ̀rin bẹ́ẹ̀ ni àfàwọ̀ abdullahi ọmọ Mas'ud wọ́n anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni ma minkum min ahadi kò sẹ́ni kankan nù yín illa wukila bihi kọ̀rinuhu minal jin àfi kí wọ́n fi tì í tí ó máa bá a ká ìkejì rẹ̀ nínú àlìjànú wa kọ̀rinuhu minal malaika àtàwọn tí wọ́n máa bá a ká ní àwọn màláìka tí wọ́n máa kọ́ sẹ́ẹ̀rì àti sẹ́ẹ̀ búlẹ̀ àjẹ́ pé àlìjànú ń bẹ pẹ̀lú kálukú wa àwọn màláìka ń bẹ pẹ̀lú wa orúkọ àlìjànú tí ń bẹ pẹ̀lú wa yìí náà ń pè ní kọ̀rín àjọ máa lọ àjọ máa bọ̀ ni kọ́ọ̀lù wa iyyaka ya Rasulullah àti wọ́n náà òjíṣẹ́ ọlọ́run sí wọ́n náà ní kọ̀rín ànábì ní wa iyá yìí èmi náà mo ní kọ̀rín tèmi mo lálìjànú tèmi tí ń bẹ pẹ̀lú mi walakinna Allah a'anani alayhi fa aslama àmọ́ lọ́wọ́ bá ti ran èmi lọ́wọ́ lérí ti tọ̀dọ̀ tèmi ó ti gba islam kìí ṣàlìjànú bú tí ó pa mí láṣẹ bú fàlàyà àmúrù ní illa bi khair kò ní pa mí láṣẹ kankan àfi kó pa mí láṣẹ dáadáa àtà khasun bi rasuli sallallahu alayhi wa sallam anabiwa muhammad ní kan lọ́lọ́run ṣe léyìí fún sẹ́ẹ̀rí gbogbo àwa tó kù àlìjànú tiwa ń máa ń pa wá láṣẹ bú tó ti fẹ́ ṣiṣẹ́ bú ó rí i pé kinní kan ní wọ́n máa sọ fún un pé ṣe nǹkan kan ò ṣe àṣírí ò tú kọ̀rí inú yẹn nìyẹn àlìjànú yẹn nìyẹn bọ̀dọ̀ wá fẹ́ sásì àádọ́m ìgbàwá ìṣàìtàn èyí tó lágbára jù nínú aburú tí ṣàìtàn máa ń ṣe fọmọ anábì ádámà ìtìkáàdùhù ìlà ma'abuda dúnàlá òun náà ni kọ́sọ́ rẹ̀ dọ́lọ́m mọ́ mọ́ anábì ádámà lọ́wọ́ kọ́mọ anábì ádámà ó sì máa sin èṣù kó ní èṣù ló wọ́n máa sìn òun ní sin ọlọ́run tó dá èṣù ìbílísù tá a wí yìí ó ti wá mọ̀ pé ọmọ èèyàn ò lè rí òun yóò wá kó sí ẹ̀mí ọmọ èèyàn yóò máa wá sọ fún un pé kó máa ń sinrin kó máa ń sin òkúta kó máa ń sin gi kó máa ń sin odò kó ní ojúbọ kan tí wọ́n wé lásán funfun nínú ìdílé wọn kó máa dòríkà rẹ̀ kó máa kúnlẹ̀ síbẹ̀ nígbà míì yóò gbé màálù sẹ́mi ẹlòmíì pé màálù ní kó máa sìn màálù ọlọ́wọ́n bá rẹ̀ nígbà míì yóò ní òkè ní ọlọ́wọ́n bá rẹ̀ nígbà míì àní làbídùn làbídùn yẹn tá máa fi ń sinú yóò sì gbé kalẹ̀ yóò ní ọlẹ́yìn lọ́lọ́wọ́n bá wọn sẹ́rí gbogbo tá a kà kalẹ̀ yìí wọn ò lójú bẹ́ẹ̀ ni wọn ò létí tán fi ń gbọ́rọ̀ àlìjànú gangan ló wà lábẹ́ wọn tí wọn àwọn èèyàn ń sìn ẹni bá ti lójú bọ ẹ má pè ń sin igi ẹ má pè ń sin ẹni ẹ sáà ní ń sin àlìjànú ń sin èso. ọlọ́run ọba tó bá dojú àlèkè àmọ́ ọlọ́run ọba ó bínú débi pé yóò máa wá bí àwọn màláìkà ọlọ́run ọba ó sọ pé wayawma yahshuruhum jami'a ọlọ́run ọba níjọ ń bá kó gbogbo yín jọ thumma yaqulu lil malaika ọlọ́run bá lóun sọ fún yín màláìka ẹ̀yin tí ẹ súnmọ́ mi jù. àwùlà iyyakum kanu ya'budun ọlọ́run bá ní ẹ̀yin màláìka ṣé ẹ̀yin lẹ gbéra yín kalẹ̀ lọ́lọ́run táwọn èèyàn ń sìn lérí ilẹ̀ qalu subhanak àwọn màláìka ò ní wọ ọlọ́run títóbi rẹ̀ anta waliyuna ìwọ lọ̀rẹ́ wa ìwọ ni olólùfẹ́ wa ìwọ làwa ń sìn min dunihim àlọ́rẹ́ mi yàtọ̀ sí wọ ọlọ́run bal kanu ya'buduna al àwa kí wọ́n ń sin o àlìjánu ni wọ́n ń sin o aksaruhum bí i mu'minun wọ́n sì gba àlìjánu tá yìí wọ́n gbà á gan-an wọ́n gbà á gbọ́ wọ́n òun náà wọ́n ń pè lọ́lọ́run o wọ́n ọlọ́run ọba orí wa ọmọ wa o sọ́ọ̀tù sábà Quran thirty four ayah forty one lọ́wọ́ ibẹ̀ lọ́lọ́run ti ń fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo ohun tá à ń bá ń sìn tí èso ọlọ́run tá a gbé kalẹ̀ èṣù ní ń bẹ lábẹ́ ọmọ ìyá mi má sin èṣù ọ̀yẹ́ kó ní làákà yìí pé irin ni ẹnìkan ló dá ẹni dárin ni ó sìn omi ọ̀sùn ẹni tó dá omi ni ó sìn ọmọ ìyá mi ọ̀yẹ́ má sìn òkè ẹni dá òkè ni ó sìn ọmọ ìyá mi má sìn gi ẹni dá gi ni ó sìn òun náà ni Allah ẹ̀yọ́ màyá mi gbogbo ẹni ọba ti wá bá rẹ̀ nípò abọ̀rìṣà tí máa ń pèrè mùsùlùmí èṣù ní sìn kì í ṣe ọlọ́run ọwọ́ àlejànú ti tẹ́ o àlìjànú tó lérí wájú ọlọ́run ọwọ́ àlìjànú ti tẹ́ ọ́ yá tètè bọ́ kúrò lọ́wọ́ àlìjànú ẹ̀yin màá yá mi nínú ẹ̀sìn Islam gbogbo wa mùsùlùmí tó bá lójú bọ tó ń bọ nítorí ń bọ nǹkan ń bọ èṣù gan ló ń bọ ọlọ́run bá lọ kọ̀ǹfàmù ẹ̀ bẹ́ẹ̀ ẹ dákun torí ọlọ́run ọba ẹ jẹ́ padà ọjọ́ ńlọ àwọn èèyàn ń kún dojoojúmọ́ àwọn èèyàn ń lọ àmàgbà tí ó yá padà ẹ kẹyìn sọ́lọ́run ẹ jẹ́ kọjú sí Allah tó dá wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni àtẹ̀síkí kún fi tawhid tí èèyàn bá ti wá bọ́ lọ́wọ́ àṣetánì téèyàn ò singi tí ò sinrin tí ọba wọn sọ sábúlé mọ́ èyí tó wá kù tí èso wọn máa dà sí lágbádá òun náà ni iyèméjì nípa bíbẹ ọlọ́run iyèméjì nípa agbára ọlọ́run iyèméjì nípa ìjọkan ọlọ́run yóò máa dà sí lágbádá yóò máa wá dààmú nú ẹ̀mí má dààmú gbogbo iyèméjì tí èso bá gbé wá máa sọ fún èso pé alọ́kànlọ́lọ́ máa sọ fún èso pé ọlọ́run làá pè ọlọ́run làá bẹ̀ẹ́ ọwọ́ lọ́ọ̀ ni gbogbo nǹkan wà òun ni ó mú sòrò mi lọ gbogbo tí n fẹ́ òun ni ó fún mi ní tí ó bá fún mi kò sẹ́ni tí ó fún mi ní tó bá sì fún mi kò sẹ́ni tí ó gbà á tó bá ti fi rinlẹ̀ nínú ẹ̀mí rẹ̀ èso náà padà sá lọ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni yaati ashaitanu ahadakum ẹnì kọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ sì ń kírun tẹ́ ń gbá wẹ̀ yìí èso ọmọ abẹ yín wo yọmọ wa bá yín fayaqulu man khalaqa kada yọmọ wa sọ fún yín kúlẹ́kúlẹ́ nínú ẹ̀mí yín ìpín ìwọ́n mi yàn ta ló dá nǹkan yìí ìwọ máa sọ fún pé ọlọ́ni yóò tún ní man khalaqa kadha ta ló tún délé ìwọ máa sọ fún lẹ́mìí rẹ̀ pé ọlọ́ni yóò tún sọ fún ọ pé ta ló délé ta ló délé ànábì ní títí tó fi wá sọ fún ọjọ́ kan pé hatta yaqula man khalaqa rabbaka ta ló dá ọba rẹ̀ tó ń sìn gan ronú ẹnìkan ní ọ̀dà ànábì ní fáyidà tó bá ti bá débẹ̀ fún yín fal yasta'iz billah ẹnìkọ̀ọ̀kan yín ẹ tètè sáde ọlọ́run ọba níbi aburú tó fẹ́ fi ṣe yín wọ́n lè yẹ ń tẹ̀yì ẹ tètè stop ìrònú yẹn ẹ ti a'udhu billahi minash shaitan rajim kẹsì wá nǹkan mi ṣe nítorí pé nítorí fẹ́ dá lẹ̀ ni pé ó fẹ́ dá iyèméjì ilẹ̀ nípa ọlọ́run ọmọ pé tóun bá ti dá iyèméjì ilẹ̀ nípa ọlọ́run ìwọ àtàwọn abọ̀rìṣà bákan náà lẹ́ padà jẹ́ nítorí pé ìwọ náà padà kó wájú ọlọ́run ọlọ́run ọba kó fẹ̀mí wálẹ̀ o ofe fi ìmánì rinlẹ̀ nínú ẹ̀mí wa ròyìnròyìn tí má ti ń bọ̀ nípa Allah kò sí òdodo kan lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan ní òdodo gbogbo tó kù lẹ́yìn ọlọ́run irọ́ ni jàmbá mo bẹ́ẹ̀ lọ nínú àánú rẹ̀ wa kọ́lọ́mọ́sẹ̀ ṣàánú wa o kọ́lọ́mọ́jẹ́ àṣetáàní kọ́lọ́mọ́jọ bàṣẹ wa jẹ́ o àtọmọ tẹ̀síwájú níjọ́ mẹ́jọ àwọn aburú tí èṣù tó fi ṣe ọmọ nàbí